mo kí yín káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá gbẹ́júgbajà akọrin ní Portable Ọlálọ́mí ti sọ ìwòye rẹ̀ nípa sinimá tuntun jagunjagun bí ó tilẹ̀ jẹ́ wípé láti bí ọjọ́ kẹwàá dé àsìkò yìí àwọn ènìyàn kò yẹ wá sórí ìtàkùn ayélujára láti sọ ọ̀kan tàbí méjì nípa sinimá jagunjagun ní báyìí mọ̀kànmọ̀kàn lóye nǹkan oyè ọ̀hún ti wá sí sí ọ̀dọ̀ gbajúgbajà Portable bí ó ti wo lo fọ́nrán fídíò lórí ìtàkùn ẹ̀rọ ayélujára rẹ̀ láti sọ nípa èròǹgbà rẹ̀ nípa sinimá náà ó sọ wípé sinimá ọ̀hún láti bẹ̀rẹ̀ títí tó fi dópin kò sí eré ìfẹ́ bẹ́ẹ̀ ni kò sí ìgbàmọ́ra kò sí ohun tó lè kọni lóminú ju ìjà ogun láti ìbẹ̀rẹ̀ títí tí eré ọ̀hún fi parí ó wá sọ wípé bí wọ́n bá ṣe apá kejì sinimá yìí kí wọ́n rí i dájú wípé wọ́n fi ohun tó ní í ṣe pẹ̀lú ìfẹ́ àti àwọn nǹkan mìíràn síbẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀ àwọn ènìyàn ló ti ń dá lóhùn lórí ìtàkùn ayélujára tí wọ́n sì ń sọ wípé lásìkò tí gbọ́ tìjà àti olólùfẹ́ rẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣeré ìfẹ́ ńkọ́ ṣé kò wo ibẹ̀ yẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ wo díẹ̀ nínú ẹ̀. they just dey fight dey fífún inside jagunjagun ee they no friend o they no chill hmm. wọn ṣe ọkùnrin ò ṣe obìnrin obìnrin ò ṣe ọkùnrin ọkàn jagun from. Eh? from january to december lóun ní jẹ́ ká jagunnú ayé ẹjọ́ wa ní ìdí ogun owó la ní ìtẹnusẹ́n. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ìlúmọ̀ọ́ká olórin ẹ̀mí elijah akíntúndé ló ti ń fi ìdùnnú àti ayọ̀ rẹ̀ hàn sí gbajúgbajà olórin ẹ̀mí àti atún orin pòpọ̀ ní bisi manuel bí ó ti lo orin ọlọ́run babalọ́lá èyí tó gba gbogbo orí ìtàkùn ayélujára kan báyìí láti ṣe àtúpò rẹ̀ elijah akíntúndé ló ṣe àtúntẹ̀ fọ́nrán fídíò bisi manuel àti àwọn akọrin tí wọ́n jọ parapọ̀ ṣe àtúntò àtúnrò àti àtúnpòpọ̀ orin ọlọ́run babalọ́lá tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń gbóríyìn fún Bísí Manuel wípé orin ọ̀hún àti ọ̀nà tó gbà ṣe àgbékalẹ̀ rẹ̀ jẹ́ èyí tó dára wọ́n pẹ̀lú àdúrà tí gbajúgbajà akọni ẹ̀mí Elijah Akíntúndé ọlọ́run kò sọ bẹ́ẹ̀ wípé ọlọ́run kì yóò pa iná ọpọlọ rẹ̀ ẹ wo díẹ̀ nínú àtúnpò rẹ̀. wọ́n kóra wọn jọ lọ́nà kan sà bàbá mi ò fẹ́ mímí fún wọn wọ́n ní wọ́n kóra wọn jọ púpọ̀ púpọ̀ o olúwa sọ ara wọn sì túká ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ gbajúgbajà òṣèré ni Deborah Shokoya olóòtú ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ fún àwọn ènìyàn wípé òun ti padà ń wa ọkọ̀ lẹ́yìn odidi oṣù mẹ́rin gbáko tóun ti fi ọkọ̀ wíwà sílẹ̀ kódà ó jẹ́ ohun tí ó yà òun lẹ́nu nítorí wípé gbogbo èròǹgbà òun ni wípé òun kò ní lè wa ọkọ̀ mọ́ bí a kò bá gbàgbé wípé nílọ́lọ́ yìí ni arábìnrin ọ̀hún wá sórí ìtàkùn ayélujára lẹ́yìn ìgbà tí ó ti lọ sí òkè òkun láti lọ bímọ síbẹ̀ ṣùgbọ́n tí ó pàdánù ọmọ ọ̀hún ní oṣù mẹ́jọ wa sórí ìtàkùn ayélujára rẹ̀ báyìí bí ó ti jára nù tó sì ti ṣetán láti padà sórí iṣẹ́ ó ń pe gbogbo àwọn ènìyàn pàápàá àwọn oníbàárà àti àwọn tí wọ́n fẹ́ polówó wípé òun ti padà dé o òun sì lè ṣiṣẹ́ kódà òun wa ọkọ̀ lẹ́yìn òṣìṣẹ́ oṣù mẹ́rin tó ti fi ọkọ̀ wíwà sílẹ̀ ẹ wo díẹ̀ nínú ẹ̀. Driving again since I got back I've not drove abi I've not driven any but after four months since I left and I'm back I'm driving. In my head, I was like, can I still drive? Can I still know how to drive? bọ́yé ìyá ilé wa mọ́tò. Ah. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje gbajúgbajà olórin fújì ni múrí alábí thunder ló ti fi fọ́nrán fídíò àsìkò tí gbajúgbajà àgbà fújì ni saheed òṣùpá ń kọrin tó sì ń kí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ṣèyí mákindé fún iṣẹ́ takuntakun tó ń ṣe wípé kò já àwọn kulẹ̀ ó sì ń fi orin yìí tòun ti kíkì rẹ̀ lọ́lọ́kan òjọ̀kan múrí thunder ló fi fọ́nrán fídíò yìí sórí ìtàkùn ayélujára láti ṣe àtìlẹ́yìn fún ìkíni àti àti ìmọrírì èyí tí gbajúgbajà olórin fújì ni saheed òṣùpá ṣe fún gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ṣèyí mákindé ẹ wo orin ọ̀hún. mákindé ṣe bẹ́ẹ̀bẹ́ẹ̀ láìrò ká sọ fún àwọn ayé ká ṣèlérí ká mú iṣẹ́ kó dẹ̀wà gẹ́lẹ́ bá a ṣe sọ òun ló jẹ́ ká máa yin gómìnà ọmọ mákindé tọpẹ́ mákindé ṣe bẹ́ẹ̀bẹ́ẹ̀ láìrò ká sọ fún àwọn ayé ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ gbajúgbajà ọ̀dọ́mọdékùnrin olúwapamílẹ́rìn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí ẹni tó máa ń tún orúkọ àwọn ènìyàn pè lórí ìtàkùn ayélujára Instagram bí arákùnrin ọ̀hún ti ń fi ìdùnnú àti ayọ̀ rẹ̀ hàn lórí ìtàkùn ayélujára bí ọ̀pọ̀lọpọ̀ àwọn alátẹ̀lé àti àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára ti pé ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún hundred k followers bí ọmọkùnrin yìí ti rí ló fòfẹ̀rẹ̀ fáyọ̀ tó sì wá sórí ìtàkùn ayélujára wá dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n máa ń ṣe àtúntẹ̀ àwọn iṣẹ́ rẹ̀ ọlọ́kanòjọ̀kan sórí ìtàkùn ayélujára wọn pẹ̀lú àdúrà wípé kí olódùmarè má paná ìfẹ́ olúwa pàmílẹ́rìn ló ìtàkùn ayélujára rẹ̀ láti fi ìfẹ́ ńláńlá yìí hàn ẹ wò díẹ̀ nínú ẹ̀. àbíjú mi ńlá làlẹ́ mọ̀jẹ̀ ti pariwo ó ní kí Instagram followers guy ah ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún odò tó bá gbàgbé orísun rẹ̀ dandan ni kó gbẹni èyí ló dífá fún gbajúgbajà olórin ẹ̀mí Oríyọmí T-Praise tó sọ wípé òun kò lè gbàgbé ibi tí òun ti dìde lásìkò tó ṣe fọ́nrán fídíò kan níbi tí ó ti ń tẹ dùrù tó sì tún kọrin nínú ìjọ CAC gbogbo nìṣe ó sọ wípé ní ìgbà náà lọ́hùn-ún òun rèé arákùnrin ọ̀hún ló ṣe àfihàn fọ́nrán yìí lórí ìtàkùn ayélujára rẹ̀ wípé òun kò lè gbàgbé orísun òun rárá bí a kò bá sì gbàgbé wípé lára àwọn ọ̀kan pàtàkì nínú àwọn olórin ẹ̀mí tó fẹ́ràn orin inú ìwé orin Christ Apostolic Church òun ni gbajúgbajà olórin ẹ̀mí tí Praise wà tí àwọn ènìyàn sì máa ń gbóríyìn fún ní ọ̀nà tó fi máa ń ṣe àgbékalẹ̀ orin rẹ̀ tí Praise fi fọ́nrán fídíò ṣàlàyé ìgbà kan rí nínú ayé rẹ̀ ẹ díẹ̀ nínú ẹ̀. nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin gbajúgbajà agbóhùnsáfẹ́fẹ́ Jimoh Olúwatósìn Diamond tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí Diamond Alade ó ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ fífi fọ́nrán ibi tí ó ti ń bẹ gbajúgbajà òṣèré àti ẹni tí ó jẹ́ àwọn alásopọ̀ fún ìgbéyàwó lórí ìtàkùn ayélujára lẹ́gẹ́ miami wípé kó mọ́mọ́ bínú kó ṣàìsọ ohun tó ṣe lórí ìtàkùn ayélujára náà wípé lásìkò tí lẹ́gẹ́ ń ṣiṣẹ́ rẹ̀ lọ́wọ́ níbi tí ó ti máa ń so ọkùnrin àti obìnrin papọ̀ pàápàá àwọn tí wọ́n bá nífẹ̀ẹ́ ara wọn tí wọ́n sì ń wá ọkọ tàbí aya l lóhùn pẹ̀lú ti yọjú sórí ìtàkùn ayélujára láìfù náà tóun wá sọ wípé hello mr lẹ́gẹ́ ó ní gbàrà tí lẹ́gẹ́ fojú kan òun báyìí níṣẹ́ ló ṣàwọn ní blocking lè tó túmọ̀ sí wípé ó dí gbogbo ọ̀nà tóun àti ẹ̀fìn lè ní ohunkóhun ṣe pọ̀ mọ́ lórí ìtàkùn ayélujára Jimoh Olúwatósìn Diamond ló wá ń lo ìtàkùn ayélujára rẹ̀ lásìkò tó ń gbóhùnsáfẹ́fẹ́ lórí ètò rẹ̀ àti bí ó ti máa ń tẹ̀ sórí ìtàkùn ayélujára wípé kí lẹ́gẹ́ mìámì mọ́mọ́ bínú kó forí jì òun ẹ díẹ̀ nínú ẹ̀. ẹ̀gbọ́n mi lẹ́gẹ́ ní ní bínú sí mi ni o mo kàn ní kí n wá wáìnì yín díẹ̀ ni ọlọ́run yọ yín tẹ́ tètè blọ́ọ̀kì mi ojú yín ò bá bàjẹ́ mo ṣeré lọ sí láìfù lẹ́gẹ́ bí ìgbà tí mo fẹ́ tọrọ ọmọ lẹ́gẹ́ bá gbé mi wá sókè. Okay bí mo ṣe yọjú sí wọn tí mo ní hello lẹ̀gẹ́ bọ̀dá block mi straight ni. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta gbajúgbajà olórin orí pópó tó sì tún jí ọ̀kan pàtàkì nínú àwọn olórin ẹ̀mí tó gba ọ̀nà mìíràn máa gbé iṣẹ́ olúwa ìyẹn testimony jaga olóòtú ń sọ fún àwọn olólùfẹ́ rẹ̀ wípé ẹ wò ó ẹ jẹ́ kí àwọn àtìyín jọ pàdé ní ọjọ́rú àti ọjọ́bọ̀ wednesday àti thursday ní ìlú agége bí òun ó tún ṣe máa yin olúwa lọ́nà ọ̀tọ̀ lójú pópó gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti mọ̀ testimony Sammy Jagger ní olórin ẹ̀mí tó ń gba ọ̀nà ọ̀tun ṣe orin tirẹ̀ òun ló ti wá ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti kéde fún àwọn ènìyàn wípé òun yóò wà ní ìlú Agége kí àwọn olólùfẹ́ òun gbogbo kí wọ́n pàdé òun níbẹ̀ ẹ wo díẹ̀ nínú fọ́nrán rẹ̀. kúrò bẹ́ẹ̀ náà ẹ̀yin tèmi láàyè kí ló ṣẹlẹ̀ Jagger is Jesus is here I'm coming to Agége Wednesday and Thursday just for you mo ń bọ̀ láyé ge ó ti yẹ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ẹ máa retí orin tuntun ẹni tó sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ ó ní gbajúgbajà òṣèré ni lẹ́gẹ̀mìàmì lórí ìtàkùn ayélujára rẹ̀ bí ó ti ń ṣe àfihàn ara rẹ̀ níbi tí ó ti ń ṣe orin tuntun kan tó sì ń sọ fún àwọn ènìyàn wípé orin yìí yóò bọ́ sóde láìpẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni ó ti ń jáde láti ọ̀dọ̀ àwọn olólùfẹ́ lẹ́gẹ̀mìàmì wípé a ò lè dúró láti wo orin rẹ yìí a ò lè dúró láti gbọ́ ọ pẹ̀lú nítorí wípé a mọ̀ wípé ohun gbogbo tó o bá fẹ́ ṣe o mọ̀ ọ́ ṣe o àbí o mọ̀ ọ́ ṣe ó máa ń fi akínkanjú àti agbára sí i láti rí dájú wípé ó ṣe àṣeyọrí ẹ wo díẹ̀ nínú orin náà. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní kò síjà mọ́ lágboolé fújì òun ni ọ̀rọ̀ tí gbogbo àwọn ènìyàn ń sọ lórí ìtàkùn ayélujára bí àwọn ìlúmọ̀ọ́ká olórin méjì ìyẹn Wàsíù Àlàbí Pasuma àti Òṣùpá Saheed ti parí ìjà wọn ní ìta gbangba tó sì hàn sí gbogbo ènìyàn báyìí wípé ìfẹ́ ti padà sáàárín àwọn olórin méjèèjì bí a kò bá gbàgbé wípé níbi ìnáwó ọjọ́ ìbí àádọ́ta ọdún ti gbajúgbajà olórin Islam aláwùyé alálùbáríkà òun ni máyégún ti ilẹ̀ Yorùbá K1 the ultimate Ultimate ti mú àwọn méjèèjì lọ́wọ́ dání tó sì ń sọ fún wọn lórí ìtàgé níbi tó ti ń kọrin rẹ̀ wípé kí ìfẹ́ padà sáàrin àwọn méjèèjì ní báyìí Saheed Òṣùpá ti lọ ṣe àbẹ̀wò sí gbajúgbajà Pasuma ní ilé rẹ̀ ní Ọmọlé láti kí fún àsẹ̀yìndé ti màmá rẹ̀ eléyìí tí ó jáde láyé bí a kò bá gbàgbé wípé láìpẹ́ yìí ni Pasuma pàdánù ìyá rẹ̀ ṣùgbọ́n tí Òṣùpá Saheed kò sí nílé lásìkò náà àmọ́ tó bá a sọ̀rọ̀ lórí ìtàkùn ayélujára ní báyìí ó ti lọ ṣe àbẹ̀wò sí lẹ́yìn ìgbà tí Máyégún ti bá àwọn méjèèjì sọ̀rọ̀ lórí ìtàkùn ìtàkùn ayélujára ní báyìí wọ́n ti jọ sọ̀rọ̀ pọ̀ kódà wọ́n dì mọ́ra wọn lónígbàgì wọ́n tún jọ kọrin pọ̀ lásìkò àbẹ̀wò náà léyìí tó fi ọkàn àwọn olólùfẹ́ àwọn méjèèjì balẹ̀ wípé ìfẹ́ ti padà pátápátá sáàrin Pasuma àti Òṣùpá ẹ wo díẹ̀ nínú ẹ̀. ẹ bàbá débùrò ní Ìbàdàn. Tá òrùn bó lè máa padà di ìjọ̀gbọ̀n tí ó bá yé jẹ́. alábì kábì mọ̀ ṣọ̀kan káàgbé sókè kábì mọ̀ ṣọ̀kan káàgbé sókè fújì musician association kábì mọ̀ ṣọ̀kan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 èyí tó máa mú inú wa dùn á ju wàá ṣe o ó dàbọ̀.